أنا أقولكم من محمد الأول صلاتي مقدم صالحين اللهم صل على محمد وآله وصحبه وسلم adúpẹ́ fọlọ́hún ní ṣókí níwọ̀nba tí ò ní gbàsìkò púpọ̀ òun náà ni pé maulana sheikh ahmed rufai inda salati kibrit al-ahmar bun abubakar bun abdulsalam sheikh ahmed rufai salati wọ́n jẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ nílẹ̀ yorùbá ẹni tó mú tọ̀ríkà kọ̀dìríyà tó ṣe é tó jaharan tó ṣe é umuman tó jẹ́ káyé mọ̀ pé wọ́n ń ṣe tọ̀ríkà kọ̀dìríyà wọ́n ti ń ṣe tọ̀rí àwọn kan láwọn ti ń ṣe tọ̀ríkà kọ̀dìríyà àmọ́ wọ́n ń ṣe mukfiyan wọ́n ń ṣe ní yàní tahta ní abẹ́lé wọn òun ni wọ́n ti ń ṣe àmọ́ Mawlana Salati àwọn ni wọ́n dé ni wọ́n dá wọ́n kọ́ záwìyà àwọn ni wọ́n gbé wọ́n gbé kàdíríyà jáde àwọn ni wọ́n dé wọ́n dìde wọ́n gbé kàdíríyà lọ sí gbogbo ibikíbi wọ́n gbé lẹ́kọ́ wọ́n gbé lọ Ìbàdàn wọ́n gbé lọ Ghana wọ́n gbé lọ Abẹ́òkúta wọ́n gbé lọ Ṣẹ́yìn wọ́n gbé lọ gbogbo ibikíbi ní gbogbo ilẹ̀ Yorùbá ìhàtà wọ́n gbé títí wọ́n gbé lọ sí Benin Republic níbi tá a ti ní àlífà láìláìláìlá Sheikh Taslim Sheikh Salati ni wọ́n gbé wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe jáde wọ́n tún wá kọ́ záwíà tẹ́nìkan òṣèrú ẹ̀rí nílẹ̀ Yorùbá ìpò kọ́ záwíà ó kọ́ mọ́sálásí záwíà kọ́ àdìríyà ẹnìkan kò ṣe é rí tẹnìkan kò sì kọ́ di bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ bí Shehu Salaty bó ti jẹ́nu ni títí níbi tó ti lọ́ọ́ gba ọwọ́ rẹ̀ wọ́n ti gba ọwọ́ wọ́n ti ń gba ọwọ́ láti inú ilé wọn táwọn tó bí wọn ń ṣe é àmọ́ ńgbà tí wọ́n jáde tí wọ́n fẹ́ẹ́ wẹ̀kọ̀ rẹ̀ lọ wọ́n lọ ọ̀dọ̀ àwọn bàbá wa alifindiki wọ́n lọ gbọ́wọ́ ẹ̀ wọ́n sì ń jẹ́wọ́ bàbá Shehu Nasir Kabara wọ́n gbà ń bẹ̀ náà so wọ́n gba gbogbo eléyìí wálé wọ́n fi kó sàkánfà àtọ̀dọ̀ wọn wọ́n dà á pọ̀ mọ́ ti àhádọ́rà àtọ̀dọ̀ wọn wọ́n dàpọ̀ mọ́ tiwọn èyí tí wọ́n mú wá láti ilé ọ̀làjú yẹn wá di púpọ̀ so òun ni wọ́n gbédélẹ̀ ilẹ̀ Yorùbá hari gbogbo àwọn àwọn kúláfà àlàémà ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ṣe ìtìfàk ipe bẹ́ẹ̀ Shehu Salati òun làkọ́kọ́ ẹni mọ́ni à ń tó gbé kàdíríyà tọ̀ríkà kàdíríyà wọ́n fi gbé wá sínú ilẹ̀ Yorùbá tí ó sì ti ìjìdáàlù kankan níbẹ̀ tí ó sì sí ìfọwọ́ ìfàǹfà kankan níbẹ̀ Shehu Salati bó ti jẹ́nu ni níwọ̀n bàtà lè sọ nípa Shehu Salati bùnà Abubakar ipò ẹni tó gbé Qadiriyya Tariqatul Qadiriyya wá ilẹ̀ Yorùbá ń bíbà yìí àwọn náà ni Maulana Kibritul Ahmad Sheikh Salati lábẹ́ wọn ari khalifa wa khalifa wa ní ní Abẹ́òkúta Maulana Sheikh Tajuddin tagamada wulawo bi rahmatihi lábẹ́ wọn ari khalifa wa Najimuddin lábẹ́ wọn ari khalifa wa baba kadara lábẹ́ wọn ari khalifa wa ní Ìsẹ́yìn lábẹ́ wọn ari khalifa wa ní Ìbàdàn baba Maulana Sheikh Najimuddin tagamada Allahu bi rahmati gbogbo àwọn tá a wí yàtàrífún jẹ́dàn wọ́n ṣe ìtiraf wọ́n fi ìfarahàn gbá Shehu Salati aṣíwájú àwọn ni ọ̀gá sì ni nínú ilẹ̀ Qadiriyya yìí lábẹ́ wọn Khalifa Abdul tagamada Allahu bi wọn wọ̀rọ̀ Allah kabra ọlọ́mọba tàmẹ́lẹ̀ sí kábàrí wọn àwọn náà gbà ipe àfa Salati àfa àwọn ni torí àfa àfẹ́ ni àfẹ́ ni náà ni gẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ti wá rí káàkiri tí ò sí jidal tí ò sẹ́nìkan tó lè fà tí ò sẹ́nìkan tó lè ní kò rí bẹ́ẹ̀ Shehu Salati ọ̀gá wa ni nítorí kátólì kàdíríà ní gbogbo ilẹ̀ Yorùbá wọ̀sáìrà àjìyẹn ní Port Novo àti Ghana àti àwọn ìlú míì tó tún jìnnà dáadáa kọ́lọ́mbà ṣèkẹ́ṣèkẹ́ fún wa. ọlọmọṣẹ àjẹrí pé ọlọlá ilà ilàlá ọlá Muhammadu Rasulullah àkọ́kọ́ ìbéèrè ta àkọ́kọ́ bí yín ni pé níbo ni bó ni kàdíríà bó ló ṣe wọ ilẹ̀ Yorùbá a sì rí pé ẹ dá wa lóhùn dáadáa gbogbo àwọn tá máa ń wò yín náà lé wọn rí pé ẹ dá wa dáadáa àmọ́ inú àwọn karamat tí àáfàá ṣe afẹ́kẹ́ bá ṣe ọ̀kan àbí méjì ń bẹ sheikh salati wa karamati mọ̀lánà sheikh salati nínú àwọn àwọn karama àwọn nǹkan ẹ̀ eh, tọ́lọ́hún fi sàpọ́nlé ẹni rẹ̀ tọ́lọ́hún fi sàpọ́nlé nínú kọ́ídà sẹ̀ríà kullu man jaza an yakuna mu'jizatan lil anbiya jaza an yakuna karamatan lil awliya nǹkan tó bá lẹ́tọ̀ọ́ tó bá ti jẹ́ mujiza fún anabi kan tá anabi ṣe ti ń jẹ́ mujiza bàbá kan bá rí dú ẹ̀dánwò nípa ìpasẹ̀ ìbẹ́lọ́hún tí èsè idán nípasẹ̀ ìbẹ́lọ́hún tọ́lọ́hún wá ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ òun náà ń pè ní karama nínú karamat tí sẹ́wù sàlàdí sọ àlàdídà tó pọ̀ tó pọ̀ gan tá a lè rí tá a lè kà àmọ́nu kàràmọ́tì tí ọlọ́run ní kó ṣe léyìí tó sojú àwọn àgbàlagbà táwọn tó sojú náà tí wọ́n sì tán lẹ́ẹ̀dì sí léyìí táwọn náà sì gbọ́ òun náà ni pé sẹ́wù sàlàdí ó lọ ilẹ̀ Ìṣẹ́yìn ọ̀nà kan ní Ìṣẹ́yìn wọ́n ń jà sí mọ́sálásí èmi ni ìmáàmù ìwé mi ní sèmáàmù débi pé ìmáàmù méjì wá ń ṣẹlẹ̀ nínú mọ́sálásí sẹ́wù sàlàdí wá gbọ́ láti ilé rẹ̀ kìí ṣẹni tí wọ́n máa ń pè sí tọ́lọ́hún kó tó dá sí yóò lọ dá sí fún rẹ̀ ni tọ́lọ́mù Shehu Salaty nù Shehu Salaty wá lọ bẹ́ẹ̀ ó kọjá máa lọ nínú àwọn tó lọ màmá mi ń bẹ́ńbẹ́ nínú àwọn tó lọ Shehu Salaty ń bẹ́ńbẹ́ nínú àwọn tó lọ bàbá wa mọ̀kádàmọ̀lá akbar wọ́n ń bẹ́ńbẹ́ bàbá wa síyáka gbalando wọ́n ń bẹ́ńbẹ́ bàbá wakilu wọ́n ń bẹ́ńbẹ́ ọlọ́mọsàkẹ́ gbogbo wọn wọ́n tẹ̀lé bàbá lọ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ Shehu Salaty wọnú rẹ̀ ẹni tí wọ́n pọkùnrin kan bàbá abili níbẹ̀ bàbá abili ní owó púpọ̀ ó sì dúró ti ẹnìkan nínú àwọn ìmáàmù ẹnìkan inú mọ́sálásí náà ẹnìkan máa kírun wájú ẹnìkan sì máa ṣe ìmáàmù lẹ́yìn ẹnìkan máa ṣe ìmáàmù wájú ṣéwù sàlátì wádìí wọn ni la ilaha illallah nínú mọ́sálásí kan náà ẹ máa ṣe ìmáàmù ṣéwù sàlátì ní ọkùn ní rí bẹ́ẹ̀ ṣéwù sàlátì wá jòkó wọ́n wá ní ẹ̀sọ́ mọ́sálásí náà wọ́n dé mọ́sálásí náà wọ́n wá rí i pé inú ilé mọ́sálásí náà wọ́n wá rí i pé kò sí kó yẹpẹ ní ṣéwù sàlátì kọ́kọ́ débẹ̀ wọ́n wá yílẹ̀ wọ́n wá sunkún pé ah, ẹ wo ilé ọlọ́run bẹ́ẹ̀ ti sọ bí ebútú ẹ̀ ń sin lọ́hùn nínú ebútú ẹ̀ ń sin lọ́hùn nínú ebútú ẹ̀ wọ́n ń jà sí mọ́mù ẹ̀yin nu ọlọ́run nu àbájá ní ta kọ́kọ́ ṣe nípa kọ́ mọ́sálásì tí ó sì dira rẹ̀ lọ wọ́n lọ́lọ́run ó ṣe wọ́n ní bàbá inú ẹ̀rùn la wà ó ní àá inú ẹ̀rùn la wà ọba mi tó mọ̀ pé inú ẹ̀rùn la wà tó mọ̀ pé inú ẹ̀rùn la wà tí sì rọ òjò yọ rọ òjò fún wa ṣéun sàlátì ni ẹ lọ kó àgbá ẹ̀yin ará sẹ́yìn ẹ kó àgbá síta wọ́n ní bàbá yìí mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ inú ẹ̀rùn òjò onírọ̀ ó ní ẹ kó àgbá síta wọ́n ká àgbá síta بوصلة بشيء فلا شيء وقدرتك أنا فما كان bíṣẹ́yìí fàlà ṣẹ́yà wàkùdìrátì kàánà fàmà kàánà ṣẹ́wùsàlà tí wọ́n ń fà àwọn àwọn ìyá àwọn ọmọ rẹ̀ ń wò àwọn ìmùrídìí rẹ̀ ń wò àwọn jàmá rẹ̀ ń wò ó pé kí ni ó ṣe ń gbà tí ó fi di ooru òjò kù gbìrìrì gbogbo àgbá kún wọ́n sì òjò náà sì rọ̀ tí ń ṣe nú ẹ̀rùn bójò náà ti rọ̀ tán ṣẹ́wùsàlà ti kọ́ mọ́sálásì ìgbà tí ṣẹ́wùsàlà ti kọ́ mọ́sálásì ó wá pe ọ̀tún ó pe òsì ó ní kílẹ̀ ń jà sí ó ní sẹ́gbà fọlọ́hún ni àbómọ̀ ṣe tàwọn èèyàn ó ní bàbá tọlọ́hún ní í ṣe ó ní pẹ̀lú ògùn ọlọ́run kí lọ fẹ́ sọ́jà ìmáàmù yìí ó lẹ́ni tẹ́ bá fún nù àwọn ṣé òsà láti ní ẹjọ́ ọ̀dọ̀la ṣé òsà láti ní ẹni tọ́lọ́hún fún ìmáàmù báyìí lọ́lọ́hún fún wọ́n sì yàn wọ́n ní sóòkun olóhùn okun ṣé òsà láti ní ìrandíran rẹ ẹ̀tún tòsí mọ́ wàláì mọ́dẹ́lù náà wàláì ìrandíran àwọn atáwí yìí ọlọ́run ò kí wọ́n tòsí mọ́ mọ́sálásí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ mo kírun bẹ́ẹ̀ wọ́n sàpọ́nlé mi bẹ́ẹ̀ nínú mọ́sálásí náà ń jẹ́ nǹkan nu àwọn muji àwọn karamat kò dìgbà téèyàn bá jókòó dìde kò dìgbà téèyàn bá ṣe kíní kan ṣé òsàlá ti ṣe àìmọye tó yẹ pé tá a bá sọ ọ́ létí ẹ̀ lómi yóò ní yéé wọ́n gbéró dé wallahi alazim tó sì jáde pé ó kọ ọlọ́run ni bí ọlọ́run ti ṣe fún sẹ́wùsà láti gẹ́gẹ́ bí àṣà ọlọ́run tó ní wa man ya rajim wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹni tó bá páyà ọlọ́run gbogbo tí bá náwó sí yóò mọ̀ rí ibùyọ̀ ń bẹ̀ àwọn ọmọ sẹ́wùsà láti wá pọ̀ ọlọ́run fún ní àwọn ọmọ tó pọ̀ inú àwọn ọmọ ọlọ́run wá tún fún ní àwọn ọmọ ọmọ tó pọ̀ àlẹ́ àdídà ọlọ́run tún wá fún ní àwọn ọmọ ọmọ ọmọ tó pọ̀ àmẹ́ta ni Shehu Salaty pè ní tiẹ̀ àwọn ìyá tó bí wa wọ́n sọ fún wa wọ́n láwọn ní Shehu Salaty ta làwọn ọmọ yín ó láwọn ọmọ mi ni ẹni tí bá ti ń ṣe tèmi la ilaha illallah tó sì gba kẹlìmọ́ ti náà gbọ́ òun làwọn ọmọ mi ni fi ń jásí gbogbo mùrídìí Shehu Salaty tí ń bá ń tẹ̀lé Shehu Salaty inú àwọn ọmọ Shehu Salaty salamu alaykum.